الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أتاكم الله الله لتنصر دي دي أتقي في الله تعالى ó gba àwẹ̀ wa ó gba àwọn ìlú wa gbogbo àwọn ìjọsìn lọ́lọ́pọ̀ ètò kan tá à ń ṣe àwọn kan gba ìjọsìn fún wa èmi wọn pé bí ọ̀sẹ̀ tó dé orí parí ẹ̀ eléyìí ni èsì ẹlẹ́ẹ̀kejì tí ń ti ọjọ́ kẹta oṣù Ramadan ọdún fourteen forty seven súrà tí àbí ayà tí kejì tí a kà lánàá la ní àátùn pọ̀ sí wẹ́wẹ́ lórí pẹ̀lú ọ̀nà náà ayà 233 nínú súrà tó bá kọ̀rọ̀ tó ní ìlàtà 33 kẹlọ́ ọba àlùkẹlá ní أعوذ بالله من الشيطان الرجيم والوالدات يرضعن أولادهن حولين كاملين ọlọ́run والوالدات àwọn bímọbímọ lóbìnrin يرضعن أولادهن wọ́n máa fún àwọn ọmọ wọn lọ́yàn حولين كاملين fún ọdún méjì tó pé tí wọ́n bá fẹ́ fún wọn lọ́yàn ní fún wọn lọ́yàn tí ó kù wọn ní kíni ọdún méjì lèmọ́n arọ́dà ààrùn tí ń ma ọ̀dọ́ ọ̀rá fẹ́ni tó bá fẹ́ kí ìfúnnilọ́yàn <coughs> kó pé tó bá fẹ́ kó pé ọdún méjì <coughs> gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú òfin ọlọ́run tó ní ṣe pẹ̀lú ṣẹ̀ríà Islam tó bá ti ń sọ nípa ọdún oṣù ó ní ṣe pẹ̀lú oṣù ojú ọ̀run oṣù tòṣùpá ní ọgbàdérò bí ẹnìkan tí ó ń bèèrè ní ṣe láàárọ̀ ní àwọ̀sán láàárọ̀ nípa pé nípa ọ̀rọ̀ zakat fíjíká níbi ending march ọdún kọlọ lọ lòun ní owó tí ọwọ̀ zakat tó wà tó jẹ pamọ́ ṣé gbé lọ́bá di ending march ọdún yìí òun nígbà kó tó wọ àbíbáwò ọwá ní mọ́sí ní tèkì o tí wọ́n bá ń sọ nípa ọdún ọ̀rọ̀ January February March kọ́ wọ́n sọ nínú ìfẹ́ náà ọ̀rọ̀ Muharram Safar Rabiul Awwal ìkankan ni wọ́n sọ kò sì jọra wọn ìyàtọ̀ wà kìí lé ní táàtì ní ẹkọ́ jẹ́ 29 àríkọ́ jẹ́ 30 wọ́n sì máa wà ó tún sí àwọn kíní Victoria ó máa ń lé 30 ọ̀kan sì ń lé tó yẹ pé 28 àbí 29 wọ́n sì wà ní kọjọ́ra wọn torí ẹ̀ èyí tí àwa fi ń sin fún lóṣù tòṣùpá gbogbo tó bá ti ń ṣe pẹ̀lú pé oṣù báyìí oṣù ni ó fi ṣèdájọ́ ẹ̀sìn oṣù tí wọ́n lòlù kì ṣoṣù january february kí ọ̀rọ̀ sì tó padà débẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ náà wà. ọlọ́run wà á lẹ́nu máa ń lo ilẹ̀ orí tòun wà kí tíwọ́tò òun náà bí màá rú. ọlọ́run dẹ́dẹ́ ní. fún ẹni tí wọ́n bímọ fún ẹni tí wọ́n bímọ fún kódà lọ́jọ́ kan tí ó ti kọ obìnrin yẹn lẹ̀ ìtòdì wọn máa jẹ wà tí kúwàtù wọn náà aṣọ tí ó máa wọ bíl màálù ní kí ìjọ apára rẹ lọ ọgbọ́dọ̀ máa fò ọgbọ́dọ̀ máa fò ìyẹn ni pé ẹ bá ọkọ yìí ẹni ń ni pé òun ló ń ṣe gẹ́gẹ́ bí ayà ní tó níbi yóò tó yóò sáàtì ní ẹni tọ́lọ̀ ń bá fi tó gbòrò fún fóun náà yà náà níbẹ̀. wọ̀nà kó gbòrò ẹni tí ọlọ́run bá ní tábìlì kí ti ọmọ níwọ̀n tí ò tó wàlú kú ní má òun ṣe rédíò ní yorùbá pé bọ́wọ́ ikú bá ṣe máa títí kí ní ṣe máa fi bọ́jú òun. eléyìí ní pé wàhálà mọ̀lódì lẹ́rú rí kòhónà wà sí wàtí dé màrú ẹni tá a bímọ fún ọrùn rẹ̀ ní ìtí ọlọ́mọ ọmọ jẹ ìtí ọmọ wọ̀ pẹ̀lú dé pẹ̀lú dáadáa yẹn pé níwọ̀n bá bí àpẹẹrẹ bá ti mà. láti tẹ̀lé ìnáfó ilẹ̀ òkèèrà wọ́n tún fẹ́ kan ọ̀rọ̀ náà nípa bílí màrúbì ni wọ́n fẹ́ kan nípa ọlọ́ni wọn ò làbọ̀ ẹ̀ nìkan lọ́rùn ìtajà rẹ̀ bá ká lọ má ṣe jagba rẹ̀ lọ. torí ẹ̀ lọ́nà tí ní láti bọ́ ọ̀rọ̀ wà ní dákẹ́ bí wọ́n lè ha ìyá kọ́mọ́ ti kónira kọ́mọ́ ti ọmọ rẹ̀ kọ́mọ́ ti kónira bọ́kọ wala mawludun lahu biwaladi láti lọ́rọ̀ alọ́nà méjì ní gẹ́rọ àṣìṣọ́ lánàá ó lè túmọ̀ fílù màálùm ó sì lè túmọ̀ màjúhùn tó bá túmọ̀ fílù màálùm ìyá wá nígbà jẹ́ fáìlì nù pé ìyá ọ̀gbọ́dọ̀ kónira ọ̀gbọ́dọ̀ fọmọ kónira bá bàbá wọ́n rẹ̀ pé mọ̀jú wíìlì ní iphone ọ̀gbọ́dọ̀ kónira bá ìyá pẹ̀lú ọmọ kí ni tí mo léyìn òun ni pé ìsọ pé a ní lè ṣènáwó tó yẹ ká fi gbọmọ lọ́wọ́ ìyá ká fi kónira bá bákan ìyá náà gbọ́dọ̀ kónira bá bàbá pẹ̀lú ọmọ pẹ̀lú kọ́ sọ pé òun ó gbà ju òun fẹ́ òun ó fẹ́ gba iye kan tó ga púpọ̀ tó wọ́n mọ̀ gbà láti máa fi tọ́jú ẹ̀ kíláàsì ni kò gbowó ìyá rere kí n tọ́jú ẹ̀ ṣùgbọ́n káàsì ìjọba ti fẹ́ pọ̀ jù láti fẹ́ fi kó nira bá ọkọ̀ pé tí ò ní lè ṣe wọ́n fẹ́ ká garaba ìnira nìyẹn ọlọ́run ní kọ́ bàbá ọmọ mọ̀ sí fara nìyẹn ọmọ bẹ́ẹ̀ ni ọmọ náà mọ́sí kíni ọmọ fara ni bàbá ọmọ tó ní pé ìwọ́kọ́ lọ tọ́jú ẹ̀rí ìyẹn tọ́jú àbí pé èyí fún ọ lówó tó tó tó nǹkan tí ó fi wá kọ pé gbọmọ rẹ̀ gbà wọn tó bá ti lè fún mi ìfara ni òun nìyẹn wàhálà ìwárí sí mísìlùmá nìkìrà ó lè mọ́ sí bàbá ọmọ ń gbà mí ẹni tí ó tún jogún ọmọ tó jẹ́ ọmọ ṣe ojúṣe tiẹ̀ náà ló kù ọjọ́ ó dorí tiẹ̀ náà ìgbà tí ọba sí bàbá tí ó gbọ́ bùkátà mọ́ ẹ̀yin tẹ́ jẹ́ fámìlì ẹni rí ni ojúṣe yín nù. ọlọ́ọ̀ni fa in àrọ́dá fìsọ́lá ń tàwọ́ bí nínú mọ́ wọ́tàṣà àwúrẹ̀ tí bàbá ọmọ àti ọmọ táwọn méjèèjì bá fẹ́ pé àwọn fẹ́ jọ yẹn lẹ́nu ọmọ a ń tààrọ bí nínú òun fìtọ́lù ní àlìfìtọ́ọ̀mù ìgbọ̀yàn lẹ́nu ọmọ nù tí wọ́n bá fẹ́ gbọ̀yàn lẹ́nu ọmọ a ń tààrọ dé nínú òun fẹ́ pé àsọyípọ̀ àwọn méjèèjì ọjọ́ gbọ́ra wọn yìí wọ́n tẹ̀sáwò ní wọ́n jọ jíròrò láàrin wọn ọlọ́ni fàlájìnà ha àléhìmá kò sí kí kò sẹ́sẹ̀ lórí wọn ìyẹn ni pé wọn ò fẹ́ lo ọdún méjì láti fi fọ́mọ lọ́yẹ̀ wọn ò fẹ́ lo ọdún méjì wọ́n ti wá ní ọdún kan àbọ̀ ni àbọ̀dún kan ni àwọn bọ̀yàn lẹ́nu ẹ̀ àní yìí wọ́n jọ gbọ́ra wọn yé ọlọ́ọ̀ni fàlákìní fàlájì náà há àléhìmà kò sẹ́sẹ̀ lórí wọn tí gbogbo wọn ti gbọdọ̀ lórí pé adé tí wọ́n mọ̀ sá ìtọ́jà àǹfààní ọmọ ni kì í ṣe pàǹfààní tara wọn torí pé àwọn méjèèjì ọgbọ́dọ̀ sùn kí wọ́n dájú pọ̀bì kẹ́nà kí wọ́n mọ̀ wọ àǹfààní ọmọ gẹ́gẹ́ fọ́yẹ pá àǹfààní tara nìkan wá wò wọ́n fi wá fẹnu kò lérí ẹ̀ ló fi jẹ́ sí pé tí ẹnu ẹnìkan tí ẹnìkan lọ́ bá fẹ́ gbà bẹ́ẹ̀ pé káwọn gbọ̀rẹ̀ lẹ́nu ẹ̀ kó tó pẹ́ méjì sẹ́nì kejì bá lóun faramọ́ ò lè tẹ́ sí sẹ́nì kan bá ṣe lágídí yóò dé lẹ́sẹ̀ torí tó lọ sọ ní títọ́ ẹ pé áńtà rọ ọdún nílé wọn àmì jèjì ni wọ́n jọkọ wàtà ṣáwòrò wọ́n sì jọ jíròrò ní fàlà jìnnà ha àléhìmà kò sí ẹsẹ̀ fún wọn. tó wáyé pé nìkan ló dáa fẹ́fọ́ ó dẹ́sẹ̀ ó dẹ́sẹ̀ fún mi. ọlọ́run ni wà ń àrọ́ tó àǹtà sọ̀rọ̀bìrú àwòrán àjàkùn. tẹ́ bá fẹ́ wá wá ẹni tí ó kọ́ ọmọ yín lọ́yàn ìyẹn ni pé bọ́yà méjèèjì ò gbọ́ra wọn yé lórí pé iye tí kàn ní iye tí gbà ní ẹnìkan lòun ò ní wọn kan ẹnìkan lòun sì lòun ò ní gbà wọn tó bá níbẹ̀ ẹ̀jẹ̀ awọ ẹlòmíì ó fún ọmọ lọ́yàn tẹ bá fẹ́ wá ẹlòmíì tí ó fún ọmọ lọ́yàn fàlàjù ní ha lókùn bẹ́ẹ̀ ni wọ́n ti gbọ́ra yé lọ́lọ́ni kò sẹ́sẹ̀ mẹ́rẹ̀ ìdá sàlámù ma ataytum bil ma'ruf tẹ bá ti sàlámà ìtọ́ yẹ kẹ́ fún wọn pẹ̀lú dáadáa àwọn owó tó ti yẹ kẹ́ fún ìyá ọmọ tó ti ṣe síwájú ẹ ti sàlámà rẹ̀ kò sí wàhálà kẹwẹ́ lómi kò fún wọn ẹ ti fún ìyá ní owó ìlú tó ti ṣe tẹ́lẹ̀ ẹ wá fẹ́ gbé ọmọ fẹ́ lómi tó fún wọn ọlọ́ọ̀ni kò sí wàhálà bẹ̀ bil ma'ruf tẹ bá ti ṣe gbogbo ẹ̀ pẹ̀lú dáadáa tí ò sábò sílẹ̀ ọlọ́run wọ́n tẹ́kù lọ ẹ̀pá yọ lọ wọ́n àlẹ́mù anna Allaha bima ta'maluna basir kẹ́ẹ̀sì lọ́mọ̀ pé gbogbo tẹ́ǹsì pátápátá gbogbo ẹ̀lọ́lọ́run bá rí ìkẹ́kọ̀ọ́ pamọ́ fọ́lọ́ bá ń bẹ̀. Náà, tẹ̀síìrì ológiri ọ̀hún nìyẹn ó kù tẹ̀síì gíní ìfọ́síwẹ́wẹ́ ìfọ́síwẹ́wẹ́. نوى ابن كثير رحمه الله تعالى وني بلوا والوالدات يرجعن أولادهن حولين كاملين في أمر بنين àwọn obìnrin abímọ wọn máa fọmọ wọn lọ́nà fún ọdún méjì gbáko fẹ́ni tó bá fẹ́ kí ìfúnni lọ́nà kó pé wọ́n ní ìtọ́sọ́nà lélẹ́yìí látọ̀dọ̀ náà fáwọn obìnrin òun náà ní ọdún méjì wọ́n lẹ́yìn ọdún méjì yẹn kò ní ìtumọ̀ mọ́ ọmọ tá a bá fún náà lẹ́yìn ọdún méjì kò ní ìtumọ̀ ọlọ́run tó ìmọ̀ àrọ́dà ayùn ìmọ̀ àrọ̀dọ́à ẹni tó bá fẹ́ kí ìfúnni lọ́yàn kó pé kí ìjọba ti pé kò ní ìjà àfikún mọ́nà. wọ́n nítorí ẹ̀ ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n lọ síbi pé láàrú harbin omínà ọ̀dọ́ àti ìlànà kánà dúnà hàwùléyìn. ẹ̀fájú ti sẹ́mẹ́dáde ni yá lóhùn omínà ọ̀dọ́ àti ما يحرم من النسب ìtọ́ ìfúnmúyàn yóò máa sọ dìwọ̀ ìtọ́ sọ dìwọ̀ níbi ẹbí kí ni fún ilé ọmọ ìyá méjì òun lè fẹ́ra wọn bẹ́ẹ̀ ni èèyàn lè fẹ́ ọmọ tọmọ ìyá yẹn bí èèyàn lè fẹ́ lọ́kọ kò lè fẹ́ níyàwó bàbá ò lè fẹ́ yàwó ọmọ rẹ̀ ọmọ ò lè fẹ́ yàwó bàbá ẹ̀ ìbéèrè bẹ́ẹ̀ kan náà ni ẹni tó yẹn bá mu yàn lọ́dọ̀ rẹ̀ ẹni tó yẹn bá mu yàn lọ́dọ̀ rẹ̀ ó ti di ìyá yìí ọkọ ẹni yẹn ti di bàbá yìí agbóngbó ọmọ tíyà yẹn gẹ́gẹ́ bá ti lọ ara ẹ̀ ó ti jọmọ ìyá yìí àwọn ọmọ tó bá tún kú lọ́yàn náà tí èso ọmọ tó bí ìyẹn ti jọjọ mọ̀ ya ìyẹn lè fẹ́ra yẹn. ìtumọ̀ rẹ̀ ni pé yahrumu mina ar-rada'a ma yahrumu mina an-nasab. ìfúnni lọ́yàn tí wọ́n máa sọ̀rọ̀ àwọn kan báyìí di ìwọ̀ òun ni tí ò ju ọdún méjì náà lọ èyí tó bá ti kọjá ọdún méjì ó ti di kí ni kò ní kò ní nílò mọ̀ yẹn ni pé èèyàn fún yàn lọ́yàn lẹ́yìn ìgbà tó mọ̀ yẹn ti kọjá ọdún méjì kò lè sọ ẹni tó fún lọ́yàn ó di àràmù fún ọmọ yẹn àwọn ọmọ tí ẹni tó fún lọ́yàn yẹn bí kò lè di àràmù fún ọmọ yẹn torí pé àlè kàákùn ìyá rẹ̀ báwọn torí nígbà tó kú lẹ́yìn ọdún méjì ti kọjá káni tó bá dín ọdún méjì ni yóò mọ̀ ní ìtumọ̀ báwọn ìtàn àpáǹsọ ni pé ابن الهزم وذهب أكثر أكثر الأئمة إلى أنه لا يحرم من الرضاعة إلا ما كان دون الحولين يعني رضاعة tí wọ́n sọ tó fún ìyẹ̀ lọ́yẹ̀ di ìyẹ́ ẹni èyí tó bá kéré tọ́dún méjì ni tó bá ti kọjú ọdún méjì kò lè sọ déwọ̀. wọ́n ní fàláwọ̀ rẹ̀ tẹ́dọ̀ àlùmọ̀lúdù wà ómùrùgbù fọ̀ọ̀kọ́ òmọ́ láàmù ìhàrọ̀rẹ̀ yìí téèyàn bá mú yàn tí ó ti kọjú ọdún méjì kò lè sọ obìnrin yẹn di ìwọ̀ fún yàn àwọn ọmọ rẹ̀ náà kò lè sọ di máhàrámù fún yàn ilé ìwọ̀ yàn. náà wọ́n ní ìwọ́n tó lè rí ọ̀ṣun ọ̀la nínú tíra àwọn tó ń tún lè jẹ́ ọmọ báàbù kan fi báàbù máa jẹ́ àná ọ̀dọ́ ata láti harimu ilà fi sẹ́gọ́rí dúnà hàrùmíìn. báàbù pé ọ̀dọ́ ìfúnnilọ́nà kò lè tó kankan bí aráàmù àyàfi nígbà kékeré tọmọ yẹn kú fi méjì. ìtúni lọ́rọ̀ yìí kò kọ́ mọ̀ láwùjọ tí wá ní ṣùgbọ́n lọ́dọ̀ àwọn lárúbáwá ó kọ́ mọ̀ dáadáa ìfúnni lọ́rọ̀ tí ó kọ́ mọ̀ lọ́dọ̀ tí wá bí ọmọ tí yàrá bá kú nìkan ìwọ́n wo jẹ́ méjì ló gbé fún kọlọ fún lọ́yà ọmọ tí yàrá bá láyé yé ọ̀dàn òbí tó yá kí akọ́bìnrin náà lọ fún lọ́yà kò lọ́dọ̀ tí wá ní ìwọ́n tí ààrẹ bá kú tọ̀ wọ́n àwọn obìnrin tó ń náà lọ́mọ lọ́wọ́ yóò mọ̀ ra fún lọ́yẹ̀ lọ́rùn bí ó ṣe ti ń fún lọ́yẹ̀ wọn náà ó ti di ìyá fún ọmọ tó fún lọ́yẹ̀ yẹn gbogbo àwọn ọmọ tó bẹ̀rẹ̀ yẹn náà wọ́n ti jọ dọ́mọ ìyá wọn lè fẹ́ra wọn. nínú tí ìdájọ́ ìfúnnilọ́yẹ̀ ìdájọ́ tó nínú ìdájọ́ tó sọ òun yẹn. نعم وني هو wọ́n wá mú àdéhùn في حديث يمكن حدثنا قتيبة حدثنا أبو عوانة عن هشام بن عروة عن فاطمة بنت, بنت المنذر عن أم سلمة أم سلمة يعني النبي صبايتي لا يحرم من الرضاع إلا ما فتق الأمعاها في الثدي وكان قبل الفطار ànábì ní ọyàn mímú kò sọ bí ọmọ wọn bí máhàrámù ìyá yẹn kí wọ́n ara wọn àyàfi ọyàn tí ọba mú kí ìfọ́n náà rọ́ ìsájú tó fà níbi ọyàn rẹ̀ wàkàrà kọ́bùlà ìṣètò ìyẹ́ tó wáyé tó já lẹ́nu ọmọ ni kìí ṣe wọ́n tó ní tí wọ́n ní hàrá àdéfún hassanun sọ̀hí àdíkì tó lálàáfẹ́ wọ́n ní eléyìí náà ní ọ̀gọ̀rọ̀ àwọn ohun ẹ̀sìn náà ni wọ́n lò látẹ̀lé àwọn fàájì àrẹ́bí ọ̀bọ̀n sọ̀rọ̀ lọ́sọ̀ àtàwọn tí ó tó wá lẹ́yìn ìfúnnilọ́lọ́ tí ó sọ ọmọ di ilé ìwọ ẹni tó fún lọ́yẹ̀ èyí tó bí lọ́dún méjì ni èyí tó bá ti ní lọ́yẹ̀ ọdún méjì pọ̀ nítorí نعم ولي البراو بن عازب رضي الله عنه أبا جيت في نبا في إبراهيم وما نبيكم صلى الله عليه وسلم النبي واني إن ابني مات في السجن ọmọ mi kú lẹ́ni pé ó sì wà ní ìjálẹ́gbọmú inna lahu mawdi'a fil janna ó ní ẹni tí ó mọ̀ fún lọ́rùn lé lájẹ́nà yóò mú ìyẹn pé nù wọ́n ní ọdún orí ìgbọ̀n yìí mú gbà náà ọdún kan kò sùn mẹ́wàá na emeghị ń túmọ̀ sí pé ọrọ̀ olómi ọdún méjì ó sì ní ìtumọ̀ lẹ́yìn ọdún méjì kò ní ìtumọ̀ mọ́. bákan náà àdéhùn abdullahi bin abbas radiyallahu anhuma wọn náà nàbí nílá yóò fábíyé mọ̀mínà sí hàwùlé. kò ní ìtì di haram or mahram àyàfi èyí tí ọba èyí tó bá ti kó lọ méjì onítùú. ibnu abbas wa ni wọn bò ní àríwáyà ní àlékún wá pé wà máa ká nà bá dà àwòlé fàlẹ́ ìtàbí ṣe é ní tó bá ti di wáyé ìfúnlẹ̀ tó bá wáyé lẹ́yìn ọdún méjì kò ní wọ́n ní àbúdá ìlú àtọ̀yá ní ti wọ́n mú wọn láti ti jáde ní àbúlá pé ànábì nílá ọ̀dọ́ àbájá ti sọ ọ̀nà kò sí ìfúnni lọ́rọ̀ náà lẹ́yìn ìgbà tí ẹ̀ bá ti já lẹ́nu ọmú wà láàyè tí mo bá dà sí láàrin ìfúnni lọ́rọ̀ lè gbé lẹ́yìn ìgbà tí ẹ̀ ti bàlágà kò lè kò ní tùmọ̀. àyà náà ti sọ pé wà fi sọ́ọ̀lù hó sí àmẹ́yìnì a lè ṣkúrú ní wàlúwà lìdẹ́yìkà ìlàyé ìrọ̀sùn ìjánu ìjánu èèyàn ìjánu ìjánu ìjánu ọmú lẹ́nu ọmọ àbí ọmọ orí ìgbọ́nú mú lẹ́nu ọmọ ní ọdún méjì náà ni kó o fi tọ́kú ni àti fáwọn òbí rẹ̀ níbo ni ọlọ́run wà hámùlù hù ìlóyún ọmọ wà fi fọ́ọ̀lù hù àti gbọ́yìn lẹ́lẹ̀ sàlàfúnà ṣàhàrà oṣù wo ni hmm? ọgbọ̀n ọgbọ̀n oṣù tàlàkù ní ṣàárọ̀ ọgbọ̀n oṣù tí ó kù lórí tí ó kù gbogbo tí ó kù púpọ̀ tí ó kù gbogbo lẹ́nu hmm? hmm, ọgbọ̀n oṣù ọgbọ̀n oṣù yìí tàbá sì wò pé ibùdó pé ọdún kan àti kínú àtòsù mẹ́fà lù hmm. níbẹ̀ lára àfáà tí wàá mú yọ pé àkọlù muddatil hamli sittatu ashhur pé Eh, ìgbà tó kéré jù tó bìnrin lè fi lóyún tó fi bímọ oṣù mẹ́fà ni àti tóbi bá bímọ láàrin oṣù mẹ́fà ẹ̀ ní sọ pé àà ah, bóò ló ti jẹ́ ọmọ àlèlélé yóò gbogbo kẹ̀kẹ́ ara ọmọ ọkọ náà ni èso ọmọ àlè ọmọ ọkọ ni torí pé gbàtáyà ti fi yé wa pé wàlúwàlì dáàtú yorùbá ìnà àwòládà òun náà àwòlẹ́yìn kàmìlẹ́yìn wọ́n máa fún ọmọ wọn lẹ́yìn fún kiri ọdún méjì ìgbàtọ́ lọ́wọ́ ní wàhálù yìí lórí ọmọ wọ́n sì sọ lù ú àti gbígbẹ ẹ̀yẹ̀ lẹ́nu rẹ̀ sàlàfínà ṣàárọ̀ gbogbo ẹgbẹ́ ọgbọ̀n sùn àyẹ́pé ọdún tó pé láti fún ọdún ọdún méjì ni ó wá kó oṣù mẹ́fà lẹ̀ àyẹ́pé oṣù mẹ́fà èèyàn lè fi gbígbé ni obìnrin lè fi gbé ma tòfin ọlọ́run Now, àwa nínú àwọn àfáà mi táwọn ní èkó ní lọ́lẹ̀ àwọn tó ní olóògbé oṣù kan olóògbé oṣù méjì ọdún méjì lọ olóògbé ọdún méjì àti oṣù kan oṣù méjì oṣù mẹ́ta tọ́lẹ̀ rẹ̀ ní ọdún méjì àbọ̀ tẹ́lẹ̀ omi tó sọ ṣùgbọ́n èyí tó lálàáfíà pẹ̀lú àwọn ẹ̀rí tàti mú wá ní òun ni ó tó gbára lé pé ọdún méjì náà ni lẹ́yìn ọdún méjì pẹ̀lú ìpinnu. tọ́ àdéhùn tí wọ́n bẹ àdéhùn sáálìm maula àbí òzèèfà sáálìm maula àbí òzèèfà àbí òzèèfà òun lọ sọ sáálìm di ọmọlúwàbí ẹrù tẹ́lẹ̀. ó máa wá ń lọ wọ nítọ ọ̀gá rẹ̀ ilé ìwájú ìnira fún ìyàwó ìyàwó kọ̀ǹpúlé pé ilé yìí ò lè láǹfààní àti wọlé ànábì wa ní áwùdè èyí fún lọ́yìn sáhàrù ní àlẹ́ ó di máa rà mọ̀kàn yóò dé ilé wọ̀ ọwọ́ òun yẹ́ lọ́wọ́ Aisha radiyallahu anha àwọn wọn ní kọ́dà tí àgbàlagbà bá mu yàn náà yóò délé wọ̀rẹ̀ a ti sọ̀rọ̀ àwọn ènìyàn sì pé lẹ́yìn ọdún méjì ọmọ tó bá ti pọ́dún méjì tó bá tún lòun mu yàn kò ní orí pàtàkì mọ́ kò ní tùmọ̀ èyí tó bá dín lọ́dún méjì ló ní tùmọ̀ bí wọ́n ní àdéhùn ti sáálì mọ̀ ní eléyìí lọ́dún méjì ó ti dàgbà déédéé nì déédéé wọ́n ní gbogbo àwọn ìyàwó ànábì pátápátá kò sẹ́ni tó fara mọ́lé ẹ̀ àfìyàlá wa Aisha nìkan òun gbà pé ọkùnrin tó bá ní pé èèyàn fẹ́ tọ́jú márààmù yàn kọ́dà bó ti dàgbà èèyàn lè fún àwọn ìyàwó tó wọ́n ní kò sùn bẹ́ẹ̀ ni wọ́n gbà wọlé wọ́n lé lèlè wọ́n máa ń pè ní kọ̀bíyá tó àìníyà tó sàkìkì láàmú màláhà kìí ṣe tá a lè máa jìgẹ́ kìí ṣe jẹ́dára kìí sábà lọ sí ọmọ ọdọ́ àti màjìnára kìí kan wà fún sáálì nìkan kò ṣe jẹ́dára kìí tá a lè máa lò rárá kò sí tọ́jọ́ eléyìí tí wọ́n ní pẹ́lú àgbẹ̀ nínú àdókò ní tí àdókò ọmọ ọ̀sán àmúsọ ó ní òǹdóòlùmẹ̀ mẹ́n ìfúwánà kóòlù ẹmọ ìwé tẹni tó bẹ̀rẹ̀ ya ló fẹ́ràn kọ́mọ ìyá mi ló láàjọ ní ìwé nìkan náà ẹwù yé sí dáadáa wà iná máa rọ̀dọ́ àti nílẹ̀ ìmọ̀já ìtànkè ní ìfúnnilọ́yẹ̀ tó nítumọ̀ ìfúnnilọ́yẹ̀ tó yẹn bá burú tí ó gbé jùlọ tó gbéńgbé tó bá mú ìrà obìnrin yóò lè di ibi kò lè lébi lọ ìfúnni lọ́yẹ̀ tó ṣe kí tí ó lè di ìlànà òun ni. Now, àwọn ibùdó kẹsí ìrọ̀ṣẹ́nà ọ̀la wọ́n ní àlàyé ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa màsáàlù ìfúnni lọ́yẹ̀. gbogbo tó so papọ̀ mọ́ gbara fàgbàlagbà lọ́yà nínú suratul ahzab tàbí suratul nur suratul nìkan ìlọ́wà suratul nìkan sọ́dọ̀ tí ó rò mẹ́ta àlékò ó máa tó kún ọba rẹ̀ tó ó máa tó mọ́ ńlá sí àwọn yín àlàyé wọ́n ní gbọ́dọ̀ wàhálà ìmọ̀lúdì lẹ́rú orílẹ̀-èdè wà fífúwàtòhù lẹ́dìl màrúwó ó jọwọ́ ẹni ká bímọ fún kíláàsì ní kí ìyá ọmọ jẹ iṣẹ́ wò lásọ kíláàsì ní ká fún ní tó bá ládà wọn tó sì ṣe déédéé kí ni ìtọ́ bá bá lọ́wọ́ rẹ̀ bó bá ti lágbára mọ́. Tòsí wá ní láàpò dọ́rọ́ wà lìdà tó lè wà làdí ha. Kí wọ́n má fara ní ìyá tó bímọ pẹ̀lú ọmọ rẹ̀ pé kí wọ́n gbọmọ lọ́wọ́ rẹ̀ kí wọ́n jọ tọmọ rẹ̀ àbí kí wọ́n láwọn máa fún ní nǹkan tí ò ní tó láti fi ní kọ́ fi ní ẹgbọ́mọ yín wọn. ولا مولود له بولده kásì máa ń pè kí ká má fara ní bàbá náà ká ṣàjẹ níbi tó ga jù tágbára rẹ̀ níká wàhálà ìwárí pé nítorí bàbá rẹ̀ fẹ́ ha ẹni tí ó jogún ọmọ náà òun náà gbọdọ̀ gbọ́ bùkátà tí ò bá sí bàbá má kó máa bàbá kò mọ̀ gbọ́ bùkátà. Náà فإن أرادا فصالا أن تراضي منهما وتشاور فلا جناح عليهما tí ẹnu wọn bá kò láti pé táwọn ọgbọ́n yẹn lẹ́nu ọmọ kó tó di kó tó kú ọdún méjì ọlọ́run ní kò sí wàhálà níbẹ̀ tí ìròrí wọn jọra wọn mẹ́tí ìròrí bá yàtọ̀ wàhálà wà mẹ́rin ìtayà ń sọ fún wa ọ̀hún òun náà ni ọlọ́run tó ń bọ̀ ní ìpínlẹ̀ nínú túrọ́pù sọ́láàtì a in àrùbọ̀ ànákùn táwọn obìnrin tẹ fọlẹ̀ tí wọ́n bá bá yín fọmọ yín na fà á ti hun náà ìdí ọ̀rọ̀ ya ẹ̀fún kí ni ẹ̀fún owó ọ̀yà wọn ẹ̀fún owó ọ̀yà wọn wà ẹ̀kọ́ bí láàárín yín pẹ̀lú dáadáa. ìdúnadúrà nù wà ń tà á sáró tó tẹ́ ẹ̀ bá wá gbéra yíyé tẹ́ ń fara nira yí tí ìyá fẹ́ fara ní bàbá ọmọ ń ṣàjẹ̀ ní tọ́pọ̀ jù àbí tí bàbá fẹ́ ṣe àbòkú fún ìyá ọmọ tí ń fún ní tí ò tó nǹkan ẹ̀fẹ́ fara nira yí ni ọlọ́ọ̀ni pásítà tó rò dé òdáwó òkú rọ̀ọ́. ẹwà obìnrin ní kí fún lóyún ẹwà ẹwà obìnrin yìí tí ó sì kí ni tí ó fún lóyún. náà òun ló wà ń àrọ́ bẹ̀rù fún ẹ bá fẹ́ wẹ́ni tí ó fún إذا سلمتم ما آتيتم بالمعروف tẹ́bá ti lè yanjú tí ń bẹ láàrin ara yín owó yìí tó ti àtìkò tó fi tọ́jú yẹn ẹ ti fún ẹ ti fún ya rẹ̀ ẹ wá gbà kẹwẹ́ lómi tó fọ̀rọ̀ yìí kò sí wàhálà mẹ́ kẹ páyọ̀ náà ẹdùn gbogbo ṣe ti ọlọ́run mọ gbogbo tẹ̀sí kò sí nǹkan tó pamọ́ fún nínú ìṣesí yín nínú ọ̀rọ̀ tẹ̀sí gbogbo ẹ̀ ló yẹ lọ́rọ̀ ọba àlèkè ọlá. lẹ́yìn náà àyà two thirty four ọlọ́run ni walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja. ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا وإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون قدير والذين يتوفون منكم àwọn tí ọlọ́run ní kí títán dé bá nínú yín kí títán dé bá tí wọ́n kú wàyàgbàrúnà àzùwájẹ́ wọ́n sì fìyàwó sáyé يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا وجهه إباء fún odidi oṣù mẹ́rin gbáko àtọjọ́ mẹ́wàá wọ́n jòkó fún ìdá fún odidi oṣù mẹ́rin gbáko àtọjọ́ mẹ́wàá gẹ́gẹ́ tá a ti sọ bá ti ń sọ̀rọ̀ nípa ọjọ́ àtòkù nínú òfin ọlọ́run oṣù ojú ọ̀run là ń sọ muharram sọfàrò òbí làwọn ìdílé parí là ń sọ kìí ṣe january february o. ajẹ́ sí pé ẹni tọ́kọ rẹ̀ fún òní ni rọmọdọ́ọ̀nù di tírì ọkọ rẹ̀ wá kú oṣù mẹ́rin ọjọ́ ká tó bá di kiri ṣàwárí oṣù kan ni kiri zolkọ́dà oṣù méjì ni kiri zolhijja oṣù mẹ́ta ni àyẹ́kí kiri muharram oṣù mẹ́rin yóò àkàjọ mẹ́wàá sí ètí oṣù kan ni wàá nípa pé twenty february twenty march twenty kìnìún ara èyí tí ó wù kọ́ نعم فإذا بلغن أجلهن ọlọ́run ni tí wọ́n bá ti wá rárí ìdí àwọn lásìkò ìdí àwọn ti pé fàlájì lẹ́hà àléékùn kò sí ẹ̀ṣẹ̀ fún yíò kò sí láìsí sẹ́yìn tẹ́ jẹ́ wà níyù ọrùn tí máa fàálẹ̀ sí àǹfúsì ìnàbí màrúfù nípa nǹkan tí àwọn obìnrin yìí bá ti lọ́sọ̀ọ́ tí wọ́n sojú pẹ̀lú dáadáa tí ò sí ìkọjá àlà ń bẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ̀ torí pé wọ́n bá ti parí ìdá tó múra tí ń sogbe ó ti lẹ́tọ̀ àgbẹ̀gbẹ̀mù àti lọ́pọ̀ míì náà nìyẹn torí pé àsìkò oṣù mẹ́rin yẹn àtọjọ́ mẹ́wàá yẹn kò gbọ́dọ̀ sóde kankan kò gbọ́dọ̀ sọ̀sọ́ kankan kọ́wáwẹ̀ ó lé pírò ó tún ṣe mọ́jú àbíkẹni àbí èyí kọ́ tọ́tẹ̀ tọ́jú tọ́mú tọ́tẹ̀ kó tún fi ẹgbẹ́ ẹ̀gbọ́ ọwọ́ ẹ̀gbọ́ ọrùn ó tún lò yìí tẹ́ tún lò sí mọ́ ní ìsìnlẹ̀ ó sì wípé ah, alábá kò gbọ́dọ̀ sí ó dìgbà wo ó dìgbà tó bá parí ìdà rẹ̀ kó tó lè ṣe tó bá wá parí ìdà tó bá ṣe ọlọ́ni ẹ má bá wọn wí sí o tí ọba ti kọjá àlà tí ò kọjá àlà bil ma'ruf wallahu bima ta'maluna khabir adájọ́ ọlọ́run wa gbogbo tẹ́ǹsì lọ́lọ́run bá mọ̀ pátápátá yóò sì fún yín làbárì nípa rẹ̀ sai su yi labari ne fara lọ́wọ́ ìgbà pẹ̀lú ìrọ̀lọ́wọ́ ọlọ́wọ́ sàárà wọ́n ní ilé ìwé àṣẹ látọ̀dọ̀ náà fáwọn obìnrin tó kọ́ wọn bá ikú ó ṣe ìdá oṣù mẹ́rin àtọ́jú mẹ́wàá wọ́n ní ìdájọ́ yìí gbogbo obìnrin ló kó símọ́ obìnrin tọ́kọ rẹ̀ ti súnmọ́ àtẹ̀yí tí rárá gbogbo wọn ló kó sí. ìmáàmù tó ń wù yí wọ́n dàbí ṣìkẹ́ wa wọ́n ní wọ́n di abdullahi bin masoud nípa arákùnrin kan tó fẹ́ obìnrin kan ọwọ́ akú kò sì tí ì rárá kọ́dà kò tí nípa sàdáàkì nípa ákìdù lè wáyé tí wò jẹ́ ní mẹ́ṣẹ́ ọ̀rọ̀ sàdáàkì gbogbo ẹ̀ ti wà nínú kíra sí kí tí ò bá ò bá ti ní àjọsọ tẹ́lẹ̀ tọ́pọ̀ bá wá kú gbòòrò wọ́n tó lè kí bó wọ́n kọ yọ wọ́n wo àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ irú ìdòwò bẹ́ẹ̀ irú ìdòdó máa rí ìrìn àwọn gbà àmì ni wọ́n wò nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ fámílì irú máa rí ìrìn àwọn gbà wọn fún un ní bóyá láwùjọ gẹ́gẹ́ wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ tí wọ́n pé báyìí pé olówó ni irú máa rí ìrìn àwọn olówó wọn gbà wọ́n pé táríkà lọ tó wà níwọ̀n tí wọ́n sì ní irú ìdòdó máa rí wọn gbà wọ́n wọ́n á bí ibù mọ̀tòrò nípa àgbèrè bẹ́ẹ̀ pé ẹni yìí ọfẹ́yàwó kì í sí ìsúnmọ́ ẹgbẹ́ tó ti kú kọ́dà tó hàn sí ìsọ̀rọ̀ sàdáàkì bí wọ́n á fẹ́ tó fàlẹ́ oúnjẹ ọ̀rọ̀ sàdáàkì ni pé àwọn míì tí wọ́n bá ní ọ́ takókò ìdì sàdáàkì ni wọ́n wá fún lẹ̀ mọ́ kọ́dà gan sàdáàkì èdè kẹ́lò ní ọgbẹ́ àgbẹ̀ pé ápùdù bá ti so kókò ìdì wọ́n sì kò sì ní wọ́n bẹ́ẹ̀ tí wọ́n ń dáadáa a nínú ìjà kọ sàdá àti ìjà fídù ṣùgbọ́n kò sí ìṣò lè wa ọkọ máa ń jẹ gbèsè sàdá àti tí ó padà pán tí ọba sì sàn tó fi kú wọ́n yọ nínú dúkìá rẹ̀ ìjọba kò ní wọ́n kọ wọn. náà ìgbàdí wọn bí bò wọ́n ń bí léèrè pèsèpèsè wọ́n tún wọ́n ń bá wọn wọ́n ń bá lẹ́kìn lẹ́kìn lẹ́kìn tán sá kó dòdò rẹ̀ ha dèrà ààyè èèmù fẹ́ràn ọba léèrè ṣùgbọ́n máa gbé èyí fúnra mi. ó ní fa ìyá kò bá bụ tó bá bóṣe ìdájọ́ ń kò ní

láwọ́pẹ́ wà láàṣọ́tọ̀tọ̀ kò ní díkù kò sì gbọdọ̀ sójú níbẹ̀ wà aléhàlẹ̀ ìdà kọ́dá obìnrin wọ́n fẹ́ ìdà ìdà tó wà fà wọ́n náà ní rọ́ọ̀kù yóò jù mọ́ wọ́n ni pàkọ́ máa kí ìbọn ìyẹ̀sáàrí rẹ̀ àṣìjáì máa kí ọmọ ìyẹ̀sáàrí wá dìde فقال أني سمعت رسول الله صلى الله عليه وسلم قضى به في بروع بنت واشقة والمرضى يا نبي محمد صلى الله عليه وسلم تدجọ́ pẹ̀lú bó ṣe dájọ́ yìí nípa bẹ́rúwá arábìnrin jẹ́ ìlúgbìlá ọmọ wá ṣíkọ̀ nígbà tọkọ rẹ̀ kú bárẹ́bì ṣe dájọ́ yìí wọ́n ni fàfáríhà abdullahi bidhalika farahan shadida inú ìdùnnú síbi wa lóò pé ah alhamdulillah pé ìdájọ́ ó ṣe bí létí ó ṣe bí létí àrẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní níbi ìrìwáyà ni pé arákọ̀ọ́mà rijalu min àwọn èèyàn kan wá jìlé ní àwọn ìdílé asjà wọ́n ní nashadu ajẹ́rì rasulallah sallallahu alayhi wa sallam qada bihi ànábì dájọ́ pẹ̀lú ìdájọ́ yìí kí dérúwà àbí ti níbi àìsẹ̀rẹ̀ tó ṣe sí bíríwà ọmọ wá ṣe wàlá yá kúrò ní dáríkà ilẹ̀ mùtàwọ́pà ánìhá zàjúhà náà ápùnrẹ́kọ̀ọ́ kẹ́kọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí òun ni pé arábìnrin arákùnrin máa kún ìbọnú yàtàá tó mọ̀ dájọ́ yìí òun kéré sí àwọn ẹbí kò wá sọ yájú tó ní mọ́ máa dájú ẹ̀ kò sọ dájú kò sọ yájú ó fi ẹni tó já falẹ̀ kó gbìyànjú rẹ̀ bàtà tó ti gbójú òjò bá mu ó ẹsẹ̀ wá gbé ìdájọ́ òun lẹ́sẹ̀ pé ọjọ́ ah, ẹ̀dì ti tẹ́ sọ yìí ó ṣe déédéé sí àdáyé sọ ẹ̀rí ẹ̀kọ́ rẹ̀ báyìí ti máa ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú ara òun yẹn. ibùdó mọ̀sẹ́ẹ̀lì òun náà ti ti ta ọ síwájú ìrìnà òfin náà wá nílẹ̀ ọkàn fẹ́ gbìyànjú yìí fífi hàn pé gbogbo nǹkan lẹ́kọ̀ọ́ lèèyàn lè mọ̀ tán èèyàn kọ́ lèèyàn lè mọ̀ tán. náà wọ́n ní nípa pé àwọn obìnrin lò oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ìpínpọ̀ ọ̀la yàkùjù ní záríkà إلا المتوفى عن زوجها وهي حامل kò sẹ́ni tí a lè yọ kó ń bí tó oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá àyàfóbìnrin tọ́kọ rẹ̀ kú tó wà nínú oyún ẹni tọ́kọ rẹ̀ bá kú tó wà nínú oyún ìgbà tiẹ̀ tí ó ṣe òun ìgbà tó bá bímọ ọlọ́run kí ni wà ulatul ahmali ajaluhunna an yad'ana kí ni hamdahunna àwọn tí wọ́n bá ní ìgbà táwọn fi ṣe ìgbà àwọn tí wọ́n bá bímọ ẹni tọ́kọ rẹ̀ bá kọlẹ̀ pẹ̀lú orí àtẹni tọ́kọ rẹ̀ kú tó wà ní ìdá àwọn méjì ìdá àwọn bákan náà ó bímọ tí wọ́n bá bímọ làwọn tó parí kí wọ́n tó parí ìdá wọn gbèsè ọlọ́wọ́ àbí ìbímọ yìí ìbá ìyá ìbá àpẹ kọ́lá wá rẹ pé oṣù kan sígbà tọ́pọ̀ rẹ kú ló bímọ òun ti parí ìdàjẹ̀ náà oṣù kan nígbà tọ́pọ̀ rẹ kọ́ lẹ̀ ló bímọ ó ti parí ìdà náà òjúwẹ̀ lọ eléyìí ni ọ̀gọ̀rọ̀ àwọn ohun ẹ̀sìn tí wọ́n gbé lórí òun náà nìyẹn nínú tí ń tọ́ka lórí ẹ̀ òun ni wọ́n láàbí ti náà wà bẹ̀kọ́rẹ́ àti muslim ata al-aslamiyya wọ́n nígbà tọ́tọ̀ ki kú tí ó ti su bẹ́rù awa na àwọ̀ àwọn orí kọ̀ wá pẹ́ rárá sígbà tó kú rẹ̀ kí fi bímọ bó ṣe bímọ tán ìgbà tó wẹ̀ tó wẹ̀wẹ̀ ní tọ́jú pé ó parí ní pàṣẹ rẹ̀ òun bá bẹ̀rẹ̀ sí ní ṣoge tí ń ṣoge pé òun fẹ́ fẹ́ ọkùnrin mi wọ́n ní àbúkà náà bèrè nínú bá a káàkiri ọ̀nà adigun ti ṣe ọwọ́ adigun pé máa bí àárọ̀ kìmùtàjà bí làtà làálà fi tàbíyé nà nìkà kí ló sọ tó sojú láyìí ọ̀fẹ́ lọ́kọ̀ ni ọ̀fẹ́ lọ́kọ̀ ni wàláyìí máa á ń tìbè náà ti bí àtàyà mọ́rọ̀ àyíkè àmà àkù aṣọ ní jamaatu ala siyadi hina amtai òun bá mú aṣọ nígbà tó jẹ lọ́rọ̀ yẹn fàtẹ́tù rọ̀sùlọ̀ láì sọ̀rọ̀ láwà àyọ̀sà mọ́ bà lẹ́bì fàtàkì wà dáì mo wá bí léèrè pé tọ̀ ìtí lágbájá sọtọ́ sọ léèrè ó ní fa àftáàní bí tó fi na wà dáà tó hàmù ni ànájì ìgbà tó ti nílẹ̀ ojú kí o ti firi wà á mọ̀rọ̀ níbi tẹ̀gbìwé ìbàdà ni ó sì pàánà pé tó bá ti fẹ́ lọ́kọ oṣù lẹ́tọ̀ àti lọ́kọ báyìí tó bá wò. wọ́n ní àbúrò gbọ́nà gbọ́nà abdulba ó ní ó gbà wá sí abdullahi bin abbas pé abdullahi bin abbas fatuwa ti ibu abbas tẹ́lẹ̀ òun yàtọ̀ sí ti majority àwọn olùmọ̀ẹ̀sìn òun ní obìnrin tó bá lóyún wípé aṣíwálò ní àjàlẹ́ òun ló tọba èyí tó bá gbòdì ní àsìkò méjèèjì òun ló fi ṣe tó bá jẹ́ sí pé wọ́n lórí mi nígbà wọn ayé pé bíbímọ ló fi tó pé àsìkò rẹ̀ ti kéré ojú oṣù kan lọ nínú òun mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá ibẹ̀ pé a jẹ́ pé tọ́ba ti gbímọ ó ti parí dànù yálà àsìkò yẹn kéré ní àbógùn ìdíkò rárá ní àsìkò rẹ̀ wà ó láàpẹ̀lẹ̀ ahmad ajalo ẹ̀yìn àyè àdọ́ọ̀nà hamla ọmọlá àádọ́ ní bíbá yìí pẹ̀lú ẹ̀bẹ̀ lọ torí ọjọ́ ti lọ a tún wọn tẹ̀síwájú inshallah lọ́la nípa àlàyé lórí àyà ṣùgbọ́n kọ́tọ́ ti pa àparí ká lọ gbàgbọ́ lórí kankan dáadáa àwọn ẹ̀kẹ́ mọ̀ ń bọ̀ tó lọ tó tẹ̀yẹ̀ bá gbọ́ nínú ẹ̀sìn yìí kọ́dà yóò tẹ̀ mọ̀ wò pé ẹ́ èèyàn gbọ́dọ̀ dẹ́rọ̀ ẹ̀wò láwùjọ tí wá ní ìkan mí ni wọ́n kó sí ẹ̀ ìyẹn bí wọn ṣe lẹ́yìn oṣù lẹ́yìn ogójì ọjọ́ ọkọ rẹ̀ kú kọ́dà ká lẹ́yìn oṣù méjì tó fẹ́ gbé òun fẹ́ kí ni wọ́n sọ wọ́n sọ pé òun gangan lọ́kọ̀ọ̀kọ̀ọ̀ wọ́n lòun gangan lọ pọ̀pọ̀ pé torí ọkùnrin tó fẹ́ fẹ́ òun náà ló fi pọ́pọ́ rẹ̀ bí wọ́n mọ̀ sọ́nù ẹ̀sìn wo ó sì tẹ̀lé lásìkò ànábì bẹ́ẹ̀ kò sí ẹnì kankan tó lórí ìkan bẹ̀ síra wọn wọ́n ṣe nọ́màtì ìtòsùn náà bá sọ òun nìyẹn àrùn bẹ láwùjọ wa yìí <laughs> ọlọ́ọ̀bà rẹ̀ kí láti ó síjú àná fẹ́rẹ̀ àwọn tí ó túnlẹ̀ gẹ́ lọ́sẹ̀rẹ̀ kí ní mọ́dẹ̀wò mọ́dẹ̀wò wọ́n sọ mí lẹ́nu à wọ́n sọ mí lẹ́nu mọ́dẹ̀wò èyí tí ìtì ní ọmọ wáyé lẹ̀ tọ́ ọmọ bá kọ́ sí àlékún àbọ̀ ìfún wa ọlọ́kọ́ mọ́tò ọ̀làdà ìsọ̀ ní gbogbo kọ́ láti fi ọkọ̀ láti kàn náà. Ọmọ ọmọ ní ibi ọmọ ọmọ 我也是下午呢，一下午下午一晚，一下午就要去啊，给他讲一讲，他是，就是就是。 Náà um, ẹni tí ó fúnyàn lọ́yàn tó rìn kó náà lọ tọ́jú ẹ̀ láti kékeré ó fún lọ́yàn tán gan-an lẹ́yìngbà tó tún dá ẹnu ọmú náà ọ̀dọ̀ ìyáwó náà ló tún gbé tó wọ́n tiẹ̀ mọ pé òun níyàá dè mọ́ yẹnìyẹn náà lọ ìyá tó fún lọ́yàn náà sì gbádùn rẹ̀ púpọ̀ ìyáwó ti wá dàgbà ọwọ́ àti pé ẹgbẹ́ fún wọn wá ń sọ fún àwọn ọmọ tó gùn bí ẹjọ́ sí kí ni tí wọ́n bá kú ojú òun ẹjọ́ sí kí ni ẹjọ́ kú ni. kéèsì kan máa ń fẹ́ ń bẹ tó fẹ́ jọ wọ́n bá wọn sí ọgbọ́ yìí kan èèyàn rántí ẹ̀ mọ́ dáadáa èèyàn fẹ́ jọ wọ́n bá wọn náà wọ́n ìtí ìyá yẹn ṣe ni pé ọmọ yìí tí sẹ́dá náà sì ní ká ṣe ni pé ọmọ tí ẹni dá wá ti mọ̀ pé kò lè jogún ọmọ wọn lè jogún ìyá wọn náà ọmọ yìí ò lè jogún ìyá yẹn ṣùgbọ́n àti ìdúgbò ẹ̀ ṣùgbọ́n nínú àwọn tí kò lè jogún nínú àwọn tí ò lè jogún tọ́jẹ́ pé téèyàn bá téèyàn sì gbádùn ààrẹ téèyàn tó bá rẹ̀ téèyàn téèyàn gbádùn ààrẹ téèyàn máa pẹ̀lú yóò lè fi fún wọn nínú ẹni téèyàn máa ń ṣe wà síyà fún un èèyàn ṣe wà síyà fún un tí wọ́n pè ní jèrè àbí wíìlì jáde ẹ pè ní pé lágbájá báyìí báyìí ẹ máa ń fún ní nǹkan báyìí nínú dúkìá rẹ̀ tí wọ́n kú gbọ́dọ̀ náà mú tẹ́. Fàmán bà dẹ́là ó bá dà máa sàmì àwọn ẹni tó bá yíwà sí ẹ̀yìn padà lẹ́yìn ìgbà tó ti gbọ́. Fà ilẹ̀ máa ismuhu àlálẹ̀ sí ilẹ̀ Yorùbá di ìlú rẹ̀. Ẹ̀sẹ̀ rẹ̀ àwọn tí wọ́n yí padà ní. Wàsíyà tí a jí ẹnu ọ̀wá sí ọ̀pọ̀ jù kò gbọ́dọ̀ ju wa ń tọ́ gbọ́dọ̀. kọ́mọ̀ tó bẹ̀ gan òní fi ń dà gbogbo àtíyà tí yàn ọba ṣe fẹ́nìkan ni fúnjẹ́ máa ní o wá ní tí ò sì lẹ́tọ̀ọ́ tó gbìyànjú yẹn máa ń ṣe wà síyà fún ọwọ́ apọ́jọ àríwẹ̀ yìí wà ń tọ́jú lógún ìmọ̀kọ́mọ́ tó tó yẹ òní dà jẹ́bi àti náà fi kẹfì má jẹ́ jìjà wà bó ti jẹ́ nìyí ọmọ yẹn olè lẹ́tọ̀ ṣogun ṣùgbọ́n ìyá lè gun lẹ́bùn àbí kò ti wà sí ìyàlẹ̀ kí wọ́n fún nínú dúkìá rẹ̀ tí wọ́n ti gbọ́dọ̀ yí padà ọlọ́ọ̀lọ́. Ṣé màmá tó kú? Mm. Mm. Ẹ̀ẹ́ tẹ́rí yẹn irú obìnrin rẹ̀ tó kú ní tó fọmọ́lẹ̀ bí ọmọdún oṣù mẹ́fà àbí nǹkan ibi tó bá ní wọ́n wo àwọn òun ló filẹ̀ sáyé kéde pé ọmọ nìkan ló lógún ọkọ rẹ̀ náà ló ń jogún tó filẹ̀ bàbá ọmọ òun náà ló ń jogún tí ìyá filẹ̀ ó ti ń sùn ó tó wá dùn tánù pé tọ́nu tí ọmọ ìyá òun náà bá tún ní tó bá níyà ló gbé òdì láyé àwọn àbí náà ní níbi ogún yẹn òtí àwọn òbí rẹ̀ náà ní ibi ogún yẹn tó wáyé pé irú ọmọ tí wọ́n ń fún lọ́yẹ̀ lọ́wọ́ tí ìyá fi kú yìí tó bá jẹ́ ọmọkùnrin ni ìlọ́yẹ̀ pé ọkọ obìnrin yẹn ọmọ rẹ̀ àtòbí rẹ̀ méjì àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sóbìnrin wọ́n dára pé ọmọ obìnrin ni ó tún lè ẹ̀sẹ́ǹdì lọ sóbẹ̀ lómi ó ti tàbí lórí àwọn olófilẹ̀ àbí tó yẹ pé bàbá bá sì wà ìjọba sẹ́kù ó yẹ pé bàbá ni ní ó bàbá obìnrin yẹn ní òkú ṣùgbọ́n kìí ṣe pé ọmọ àwọn nìkan ló ní tí àwọn bá filẹ̀ tó bá jẹ́ sí pé wọ́n ti wá pín ogún yẹn èyí tó bá jẹ́ tọmọ yẹn ló wá sẹ́kù èyí tó jẹ́ tọmọ yẹn tí wọ́n bàbá yẹn wá ń bá mójútó tọmọ náà bá ti bàlágà fàyín áná tó ní ní òun rúṣdá fàdúfà ó ìlérí àmúwá àdáhùn tẹ bá ti rí pé wọ́n ti pé jùlọ dúkìá wọn ẹ̀kú fún wọn tí wọ́n ní ìyá bá ní ẹ̀kan tí ọ̀bá ń tọ́jú ìtẹ́lẹ̀ bàbá náà sọ lọ́hùn bí sí ń tọ́jú rẹ̀ wọn ọ̀sẹ̀ lọ́hùn nítọ́ bá ní kí wọ́n kó jáde àwọn tí wọ́n bá dẹ̀tọ̀ sókun kó kálukú tètè gba ẹ̀tọ́ tiẹ̀ ó ti yé nígbà tó bá ń lé sí kọ́mọ dàgbà báwọn òbí rẹ̀ náà sì lẹ́tọ̀ sókun pé kọ́mọ táwọn òbí bá ti wá kú yóò wá lọ́wọ́ kó fọ́mọ táwọn òbí náà sì ní ẹ̀tọ́ ń bẹ̀ fún àbáwọn obìnrin bá ti kú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n yọ bí wọ́n yọ bí ọ̀tà àwọn obìnrin náà bí wọ́n ti kú yẹn náà àti wọ́n lẹ́tọ̀ọ́ sí fún ojú àwọn. ee àwọn òbí tó bímọ mọ okùn okùn ológun tó láti tí wọ́n bá padà fẹ́ pin náà wọ́n yọ̀tà àwọn òbí yẹn náà lẹ́tọ̀ọ́ sí wọ́n ti kú yẹn náà àti wọ́n bá jọ́ mọ wọn àná wà pé ogun tàwọn yáyìn ni ó sì ṣe ní aláwọ̀lá أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم.